padà sórí ètò ojúmọ́ re ojúmọ́ re lẹ́tọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lára ìlera lọ́wọ́ ìlera lẹ́mí gígùn àti àlàáfíà jàre gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ọmọ aráyò ní fàìsàn dèyìn mọ́lẹ̀ láṣẹ Ọlọ́run Olódùmarè gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé mi ò kì í dá sórí ètò yìí Dr. Taiwo Emmanuel wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi èmi àti wọn lájọ ń ṣe àtótónu látàárọ̀ lórí kíni o lórí ibà àti ibà pọ́njú pọ́ntọ̀ ẹ̀kú méjèèjì yẹn wọ́n yà yàtọ̀ síra wọn àti nà lọ́lọ́kan òjọ̀kan láti àárọ̀ tá a ti jọ wà ń bí níbo ni mo ti wá ń dún bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwì alórísun tẹlifíṣàn náà ni àwọn kì í bá wọn wọ ìrà tí kò bá ní ẹyin nínú ní gbogbo ìgbà ohun tó nítumọ̀ tó kọ́ wa lọ́gbọ́n tó kọ́ wa lóye tó fún wa láyọ̀ tó fún wa lálàáfíà òun ló máa ń jáde láti Orísun wa ní ibi báyìí mo wá sọ fún yín pé lónìí ẹ ó gbádùn èmi àti Dr. Taiwo Emmanuel Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi orúkọ mi ò yí padà ẹ máa kú ìkàlẹ̀ o ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ atótónu wa látàárọ̀ lọ́tọ̀ọ̀rọ̀ la ti ń sọ̀rọ̀ nípa àìsàn ibà àti àìsàn pọ́njúpọ́ntọ̀ ẹ ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí nǹkan tá à ń bá lọ kí ló wá máa ń fà gangan ẹ ṣe ẹ sínú ayé àwọn èèyàn. ẹ ṣe nǹkan tó ń fa àrùn ibà lákòókò vector mosquito ó ní yànmùyànmù kan tí à ń pè ní vector òun ló ń fa àrùn ibà hmm. ṣé eléyìí tó wá ń fa àrùn ibà pọ́njúpọ́ntọ̀ ó ní plasmodium mosquito èyí tí a lè rí ní tropical <coughs> area tí ò wọ́pọ̀ ní àárín ìgboro wa yìí hmm. ṣùgbọ́n àwọn yànmùyánmù yìí tó bá ti jẹ èèyàn torí ẹ̀ náà sọ fún wa pé ká máa lo mosquito net, net. ká sùn ní under treated mosquito net nítorí àwọn ẹ̀fọn wọ̀nyí hmm. torí àwọn ẹ̀fọn yìí ibi omi tó bá dágún ibi adágún omi náà máa ń wà wọ́n á ti wà ń bẹ̀ sẹ́ni tó bá wà bà lára tó bá jẹ́ ó máa release bíi venous bíi poison sí ara èèyàn èyí tó ń resolve sí àrùn ibà and again àwọn obìnrin wa wọ́n máa ń ṣe àwọn mistake kan tó bá ti rí pé ara ọmọ wọn ń gbóná hmm. first thing tó máa ṣe ni pé wọ́n á ní ibà ló ń ṣe wọ́n á lọ ra oògùn ta ló sọ fún un pé ibà ló ń ṣe ọmọ náà ọmọ lè ní temperature it can happen to anybody O le ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni èèyàn ò míì pé ó ní ibà ó lè jẹ́ pé bóyá ó fẹ́ hu eyín àbí bóyá ó jẹ nǹkan tí ò bá àgọ́ ara ẹ̀ mu àbí bóyá ó fẹ́ nà hmm. tí ọmọ yẹn fẹ́ ga díẹ̀ á ó máa ní temperature ko nídìí pé a ṣe ń sáré lọ ra oògùn malaria ṣé ó ti gbé lọ sílé ìwòsàn ṣé wọ́n ti yẹ̀ wò ṣé wọ́n ti sọ fún ẹ pé ibà ló ṣe hmm. rárá o èyí tá fi ń ṣera wa òun ló pọ̀ jù so àwọn àrùn yìí kò ń dédé ṣèyàn téèyàn bá ti mọ preventive measure ó máa dẹ́kun ẹ̀. Ah, òun náà lẹ́tọ́ ẹ̀rí bí mo ṣe rọra dẹ̀ lẹ̀ báyìí pé ah, ẹ máa kú iṣẹ́ ọpọlọ ò dókítà òun lẹ ti gbọ́ láti ẹnu Dr. Emmanuel eh, Taiwo láti àárọ̀ yìí pé ohun tó kí ló ń ṣẹlẹ̀ ohun tó ń fà á ohun náà wọ́n ti sọ fún wa lóde òyìnbó wọ́n ti sọ fún wa ní ní èdè ti dókítà tiwọn wọ́n sì sọ fún wa pé àwọn nǹkan tó tí à ń ṣe àwọn ìdọ̀tí àwọn ẹ̀fọn míì tí ò yẹ kó máa bàlẹ̀ wa tó ń bàlẹ̀ wa lára òun náà ló ń fa àìsàn ibà fún wa báwo la ṣe wá lè dẹ́kun àìsàn yìí àti ẹ̀ tí akókè àìsàn yìí ti ń wá a ti mọ nǹkan tó jẹ́ a ti mọ̀ bó ṣe ń ṣe àní kí báwo la ṣe fẹ́ dẹ́kun wọn tí a máa fi bọ́ lọ́wọ́ àìsàn ibà ẹ wo yí àwọn èèyàn tẹ ló ń pa lọ́jọ́ kan. ẹ ẹ ṣe ọ̀nà àbáyọ pọ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé oògùn ẹ̀ oògùn ẹ̀ wà tí èèyàn lè lò tí èèyàn bá ní àrùn ibà oògùn wà tí èèyàn lè lò oògùn yẹn láti prevent ẹni because oògùn yẹn ò lè cure ẹ̀ hmm. ṣùgbọ́n oògùn yẹn wà fún prevention bọ́ àyẹ̀wò ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè rí dájú wípé a rí oògùn tó lè dẹ́kun ẹ̀ pátápátá hmm. bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn oògùn oríṣiríṣi wà tó yẹ pé èèyàn lè fi prevent èèyàn lè fi dáàbò bo ara èèyàn and another thing ni pé a gbọ́dọ̀ máa sùn ní abẹ́ àwọn hmm. mosquito èyí téèyàn fi ń sùn treated one mosquito net a gbọ́dọ̀ máa fín àwọn inú ilé wa ká flit inú ilé wa láti lè fi lé àwọn ẹ̀fọn yẹn lọ a ò gbọ́dọ̀ máa ṣí àwọn windows wa sílẹ̀ hmm. a gbọ́dọ̀ máa ṣí ilẹ̀kùn sílẹ̀ hmm. so a gbọ́dọ̀ máa jẹ́ kí ah, environment wa kó wà tidy ó gbọ́dọ̀ clean kò gbọ́dọ̀ máa sí ìdọ̀tí inú ilé wa àwọn nǹkan tí ẹ̀fọn lè fẹnu tó lè mẹ́nu bà because a mọ̀ ẹ̀jẹ̀ náà nà mú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ló ń jẹ méjì. so tí a ò bá fi àwọn àyè yẹn sílẹ̀ fún wọn a ní àrùn yìí táàdẹjọ oúnjẹ tó ní ìdọ̀tí kò sí bá a ṣe lè ní àrùn yìí ṣùgbọ́n àrùn gbogbo èèyàn ni hmm. kò sí ẹni tí kò lè ṣe ṣùgbọ́n bá a ṣe lè dẹ́kun ẹ̀ a gbọ́dọ̀ máa ṣe ìmọ́tótó àti ká máa prevent yàrá wa ká máa lo mosquito net ká máa fliti ká dẹ̀ má ṣílẹ̀kùn àti wíńdò yàrá wa sílẹ̀. Hmm ohun náà lẹ ti ń gbọ́ yẹn látẹnu Dr. Emmanuel Taiwo látàárọ̀ wípé ẹ jẹ́ ká mú àwọn òǹgbẹ̀fọn yẹn tá à ń pè ní eh, mosquito net yìí ká mú lọ́kùnkúndùn nínú ilé wa ọ̀pọ̀lọpọ̀ wa ló tiẹ̀ wá bàjẹ́ wọn ni ọmọ á ṣí wíńdò lẹ́ni bọ́n ṣí wíńdò sílẹ̀ wọ́n á ṣí lẹ́kùn sílẹ̀ ni bọ́n bá tún ṣe sílẹ̀ tán inú ẹ̀ náà tún wá sí wọ́n ní kò sí ná àwọn olè jẹ́ kó orú pa wọn ṣùgbọ́n àwọn èyí tó ń bàlẹ̀ wa tán ti lọ gba ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ tán wá mú ẹ̀jẹ̀ yẹn tán wá mú wá sí ara tí wa ń kọ́ ẹ ká ṣe ìmọ́tótó ilé wa ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ọjọ́ ẹ wá wò ó mo fẹ́ wo àpẹẹrẹ kan wà tó yẹ pé a máa ń rí nínú ojú ojú bóyá àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké mo ṣáà ń bá máa ń rí jù bóyá bíi ọmọ ọdún mẹ́wàá míì ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún márùn-ún ọmọ ọdún mẹ́rin míì ojú yẹn á pọ́n ni yoyoyoyoyoyoyoyoyo wọ́n wá sọ pé yellow fever ni àbí ṣé yellow fever ni eh, which is ibà pọ́njú pọ́ntọ̀ wọ́n á ní ah, yellow fever ní o ibà pọ́njú pọ́ntọ̀ ní o ẹjọ́ ṣé ibà pọ́njú pọ́ntọ̀ ní lóòótọ́ àti pé irú ojú tó pọ́n yẹn kí ló fà á tó le tó yẹn. ẹ ṣe ẹlòmíín wà bẹ́ẹ̀ ẹlòmíín wà naturally bẹ́ẹ̀ tí ò ń ṣe pé ó ní àrùn kankan lára but tá a bá ti rí irú nǹkan báyẹn ọmọ tó bá wà mount norwich ó possible kí ojú ẹ̀ kó yellow ojú ẹ̀ máa yellow gan but a ò kàn lè fi ojú wa George, pé nǹkan báyìí ló ń ṣe lóòótọ́ a mọ̀ pé àmì tí èèyàn máa rí nìyẹn but a gbọ́dọ̀ lọ rí àwọn pathology àwọn optician ojú ọmọ yìí pọn ṣé kò ń ṣe infection because infection lè fà ń gbà mí téèyàn bá yún ojú kó yún kó yún ó máa pọ́n á yẹ́lò á funfun èèyàn wọn máa lọ rí àwọn optician wọn á ṣe àyẹ̀wò fún tó bá jẹ́ pé infection ló ní wọ́n á tọ́jú ẹ̀ tó bá jẹ́ pé hmm. yellow fever ló ní wọ́n á refine tó bá ti refine àwọn tó ń refine sí wọ́n mọ tó máa ṣe. ohun tẹ ṣe ń gbìyànjú láti sọ fún wa látàárọ̀ ní òní ohun náà ni wípé ká jẹ́ kí lílọ sí ọ̀dọ̀ dókítà wa ó ṣe pàtàkì tá a bá ti rí àmì kámì tàbí àpẹẹrẹ kí àpẹẹrẹ yálà lára ọmọ wa lára ọkọ wa lára ìyàwó wa àbúrò àti ẹ̀gbọ́n ojúlùmọ̀ àti ọ̀rẹ́ tá a bá ti rí àpẹẹrẹ kan tí ò sí ń bẹ̀ lánàá tí ò sí ń bẹ̀ níjẹta tí ò sí ń bẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó ṣàdédé dìde nínú àgọ́ ara wa tàbí tá a kàn rí àmì ẹ̀ wọn dókítà wa ní ká máa lọ sílé ìwòsàn ká máa ṣe kí ni ká lọ béèrè pé kí ló dé o báwo leléyìí ṣe rí báyìí àwọn ni wọ́n lè sọ fún wa pé hmm, ibà ló ń ṣe ẹ́ ẹ kì í ṣe ibà ibà pọ́njúpọ́ntọ̀ ló ń ṣe é ó ṣe pàtàkì fún wa ìyá alágbájá bá mi sáré ṣá ẹ fifteen naira ní two hundred naira ní bá mi ṣá bá mi ṣá ẹ̀kan náà ló kó sọ́wọ́ di wọ́n á èpa ń parẹ́ ọlọ́run ń pajá o ohun tó wà lẹ́yìn ọ̀fà ó máa ju oje lọ ìdí nìyẹn tó yẹ pé o gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò ẹ dókítà wa ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ fún wa pé kò ń ṣe gbogbo ẹ náà la lọ sí general hospital orí ń fọ́ ẹ o ti dé general hospital inú rẹ o ti dé general health center ó wà lágbègbè yín wọ́n dẹ̀ ń gbìyànjú èmi gan lo health center yẹn sà health center yẹn wọ́n ń gbìyànjú wọ́n ní àmójútó wọ́n dẹ̀ ń tọ́ wọ́n gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ ni àwọn orí fífọ́ nǹkan ń ṣe ẹ́ lítúlítú nǹkan kéékèèké tí à ń sọ nípa ẹ̀ máa gbé lọ sí health center ọlọ́run ní jẹ́ ká rí ogun ẹ bá mi rìfà ẹ lọ sí general hospital kò ní í ṣe wá lórí agbára ọlọ́run láṣẹ ọlọ́run lódùmarè ohun náà ni mo ń sọ kí ni mo wá ń sọ kí là ń sọ látàárọ̀ ohun tá à ń gbéyẹ̀wò látàárọ̀ òun náà ni àìsàn ibà àti ibà pọ́njúpọ́tọ̀ Dr. Taiwo Emmanuel náà ti ń bá wa yànnàná ẹ̀ látàárọ̀ Fúyẹ́kẹ́ Ináolájí lórúkọ tèmi náà kò máa yí padà Orísun ni wà tí mo ti ń dún bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwe mo ní ìwọ wá wà ń bẹ̀ yẹn ni ó tiẹ̀ fẹ́ gbádùn wa sí ni lọ sórí social media wa lọ́nà kan òjọ̀ kan Instagram wa lọ síbẹ̀ lọ sí orí Facebook wa mo ní kó lọ síbẹ̀ kó o lọ wò wá YouTube wa náà ó wà ń bẹ̀ wá tún wo àwọn program wa lọ́lọ́kan òjọ̀kan tó wù ẹ́ láti wò a sì ń tẹ̀síwájú àti ìlọ ẹ jẹ́ sáré dókè lọ́hùn à ń bọ̀.